يقول المصنف رحمه الله تعالى ولهما من حديث عائشة كانوا إذا مات فيهم الرجل الصالح بنوا على قبره مسجدا وفيه أولئك شرار الخلق وعن أبي هريرة رضي الله عنه قال بعث النبي صلى الله عليه وآله وسلم خيلا فجاءت برجل فربطوه بسارية من سوار المسجد الحديث متفق عليه وعنه أن عمر رضي الله عنه مر بحسان ينشد في المسجد فلاحظ إليه فقال قل كنت أنشد فيه وفيه من هو خير منك متفق عليه وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من سمع رجلا ينشد ضالة في المسجد فليقل لا ردها الله عليك فإن المساجد لم تبن لهذا أفاسي mu inú ìdánilẹ́kọ̀ọ́ tá a fa ti kó àwọn àdéhìí tó ní í ṣe pẹ̀lú mọ́ṣáláṣí wa ìgbà wa yìí ọ̀nà tún wa látọ̀dọ̀ ó wá nínú àdéhìí tí Imam Bukhari àti Muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn láti ọ̀dọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha ó ní kánú idha mata fihim ar-rajulu as banaw ala qabrihi masjidan tabaranti nínú hadithi alakoko èyí tó síwájú eléyìí ǹjẹ́ hadithi abi hurayra radiyallahu an ibi tá nàbi sallallahu alayhi wa sallam tó ti ṣépè fáwọn yahudi àti nasara kí ọlọ́run kọ́ wọn ni àwọn ẹni tó ṣe pé wọ́n máa mú àwọn sàárè àwọn ànábì wọn ní ibi tí wọ́n ti máa ń kírun eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àdìsí tó fi hàn wá wípé àkèkírun ní sàárè àkèkírun ní sàárè àkèkírun dúró sórí sàárè àkè kírun kọjú sí sàárè àkè kírun sí sàárè lára so gbogbo eléyìí ni ṣẹ̀ríà tọ́ka sí a sì gbọ́dọ̀ jìnnà sí so ṣùgbọ́n àwọn Yahudi yẹn níta àwọn máa ń ṣe ni pé tí ọ̀kan nínú àwọn ànábì wọn bá ti kú wọn máa ń kọ́ ibùjọ́sìn lé lórí so ìwọ wa lè béèrè pé bóòlù àwọn ànábì wọn náà á pọ̀ tó tó fi jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni àwọn ànábì pọ̀ gan nínú àwọn ọmọ Israel nínú àwọn Yahudi sokoda kódà àwọn ẹni tó wá anabi musa aleyhi salam nínú anabi wọn pọ̀ gan tó fi wá dórí anabi isa aleyhi salam anabi kan bá ti kú nu wọn wọn kọ́ ibùjọ́sìn lé lórí wọn náà sì mọ̀ pé tá lori bá fi lè lórí sàárè kan kò ní ìtumọ̀ mi ju wípé à ń bọ ẹni tá a sin sí. Si ibi tá a kọ́ ibùjọ́sìn yẹn sí lọ. ẹ̀yin sì mọ̀ pé tí wọ́n ń pè ní jọ̀sìn fọ́lọ́run bá wa òun náà ni tí ọjẹ́ ti ẹnìkan tá a gbọ́dọ̀ fẹ́ lòmíì ṣe orogún pẹ̀lú rẹ̀ nínú ẹ̀. ìyálà ẹlòmíì yẹn jẹ́ ànábì ni tọ́lọ́run ránṣẹ́ àbó sì jẹ́ màláìkà tó súnmọ́ lọ. ìjẹ́ tá a bá gbọ́dọ̀ fi màláìkà tó súnmọ́ lọ ń sorogún tá gbọdọ fi ànábì kan nínú àwọn ànábì tọ́lọ̀ rán níṣẹ́ sorogún fọlọ̀ sí nǹkan míì tí ò tó àwọn eléyìí fi wọn bí rárá ni nínú wọn bá wa tó fi ṣèkẹ́ wa látàrí ríran tọ́ran ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi sí wa gbogbo tó lè gbé ni lọ sídìí gbogbo tó lè ni lọ sídìí ká ṣẹbọ sọlọ ànábì dínà lo ìlọfà ló fi jẹ́ pé nínú àwọn àdúà tí ànábì sallallahu alaihi kó tó lọ òun náà ni pé allahumma la taj'al qabri 'ida ọlọ́run ń bẹ̀ ọ́ dákun má sì sọ sàárè mi dọdún má sọ sàárè mi di ọdún ìyẹn ni pé ọdún ẹni tí máa lọ tí máa dé wọ́n sọ sàárè mi di tí wọ́n ti máa lọ tí wọ́n máa bọ̀ tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ ń díẹ̀. Allahumma ó sì tún sọ fún wa pé láti tattakhidhu kọbìrì masjida ẹ gbọ́dọ̀ sọ sàárè mi di mọ́sálásì ẹ gbọ́dọ̀ sọ sàárè mi di mọ́sálásì. ishtadda ghadabullahi ala qawmin ittakhadhu qubura anbiya'ihim. masajid ìbínú ọlọ́run ọba le koko lórí àwọn èèyàn kan tí wọ́n sọ àwọn sàárẹ̀ àwọn ànábì tí wọ́n di kíni masalasi fa inni anhaakum an dhalik mọ̀ ń kọ́ fún yẹn gbọ́dọ̀ síbẹ̀ lórí sàárẹ̀ tèmi. walhamdulillah ọlọ́run gbàdúrà ànábì sallallahu alaihi wasallam kò sẹ́nìkan tó rí sàárẹ̀ rẹ̀ sọ di masalasi ọ̀kọ́ lórí sàárẹ̀ rẹ̀ sàárè rẹ̀ sì ṣebi tí wọ́n ti máa lọ dúró kírun alhamdulillah torí ẹ̀ níbí wọn á mú àdìsí mi wà látọ̀dọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha Bukhari àti Muslim náà ló tún gbé jáde wọ́n tún sọ fún wa nípa àṣìṣe àwọn Yahudi àti Nasara yìí wọ́n ní kánú idha mata fihim ar-rajulu salih kìí sàwọn ànábì wọn lásán tẹ́ni rí kú nínú wọn tí wọ́n kà pẹ́ ni banu ala qabrihi masjida wọn kọ́ mọ́sálásí kan lórí sàárè rẹ̀ mo sì rò pé ẹ̀yin náà ti bá wà current láyé tá a wà níìsín ẹ̀rí kó àwọn nasọ́ra yẹn àtàwọn yahudi gbogbo àwọn sàárè àwọn ẹni ńláńlá nu wọn wọn sọ di ibùjọsìn èyí ó ti kú kú kú kú kú ti pẹ́ wọ́n wá pé lẹ́yìn ikú rẹ̀ pẹ̀lú bí fifty years lẹ́yìn ikú rẹ̀ pẹ̀lú bí seventy years àwọn fẹ́ sọ di only abẹ́yìn ẹ̀gbọ́n news wọ́n làwọn fẹ́ sọ di holy man ó sì ti kú tó seventy years o wọ́n lè pé ó ti wá dé ipò àwọn kìdìsìn àwọn ẹni mímá nígbà tí ó ti kú tó ti kẹfún ó ti jẹrà kẹfún nínú sàárì rẹ̀ ìgbà náà lẹ wá ronú pé ó di ẹni mímọ́ kí lẹ sọ sáré rẹ̀ dà èsì dandan kọ́ kọ́ ibìkan lé lórí tonti pé àwọn èèfì sáré ilẹ̀ láì kọ́ nǹkan lé lórí ẹni pé wọn máa lọ tọrọ ń bẹ̀ ni pé níṣẹ́ tí wọ́n sọ di ẹni mímọ́ báyìí àwọn ń tọrọ nǹkan báyìí lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn Yahudi ń ṣe dòní bẹ́ẹ̀ làwọn Nasara ń ṣe dòní tí ẹni eré bá ti kú láàrin wọn wọ́n kọ́ ibùjọ́sìn kan lórí sàárè rẹ̀ tábà wọn rí i pé àwọn kan náà mùsùlùmí àwọn náà ṣe bẹ́ẹ̀ á sọ pé fihim shabahun minal yahudi wan nasara ipe lẹ́yìn tí wọ́n ṣe o wọ́n fi ara jọ ta ni yahudi àti nasara tẹnìkan náà kú nínú àwọn mùsùlùmí látàrí àìmọ̀kan wọ́n á lọ kan lórí sàárè rẹ̀ náà wọ́n á lórí sàárè rẹ̀ wọn á pè ha ẹni tó kú yìí ọ pàtàkì kọjá kákà sí sàárì rẹ̀ bíi tàwọn àyọ nurse ọ yẹ kọjá pọ dáyàtọ̀ wọn ti dáyàtọ̀ ẹ rí i pé pẹ̀lú àsìkò pẹ̀lú àsìkò kí ni wọn máa ṣẹlẹ̀ ẹ pé wọn máa ní ẹ wá tọrọ fún ẹ wá tọrọ fún so wọn béèrè pẹ̀lú ẹ wá tọrọ fún títí tó fi wá dé level kan tóbi pé ẹ lọ tọrọ ń di sàárì wọn ẹ lọ tọrọ ń tẹ máa ń fẹ́ ń di sàárì wọn nítorí pé a ti fura látàrí experiences tààtì a pé gbogbo oúnjẹ yẹn tọrọ bẹ́ẹ̀ ọlọ́mọ fún yẹn ọbẹ̀rẹ̀ àbí ọbẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ tó bá lọ rẹ̀ kíní kan kẹ gẹ ní à sọ wa bẹ́ẹ̀ lásán ni fi làárọ̀ ká àwọn sàárè kan ulaika shirarul khalq àwọn lẹni bú àwọn eléyìn àwọn lẹni bú jù nínú àwọn èèyàn eléyìí túmọ̀ sí pé kíkọ́ tí wọ́n ń kọ́ àyè ìjọsìn fọ́lọ̀ sórí àwọn sàárè ọ̀sán wọn di ẹni tó burú jù nínú àwọn èèyàn. à ń sọ pé kìí ṣe pé tí àdéhìí tọ́ka sí dandan ni pé wọ́n kọ́ mọ́sálásí lé lórí fa kìí ṣe pé wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì lé lórí fa yẹsẹ kí wọn kọ́ sinagogu lé lórí èyí tí wọn kọ́ sí lórí wà àmọ́ wọn pé wọn lọ ọbẹ wọn lọ sẹsì wọn lọ ọbẹ wọn lọ kọrin wọn lọ ọbẹ wọn lọ wò pé àwọn sin lọ eléyìí kí ni túmọ̀ rẹ̀ wọn ti sọ di masjida torí rẹ̀ làwọn olùmọ̀ lo àdìsí láti fi tọ́ka sí pé kullu makani uttakhidha lil ibadati fahuwa masjid walau lam yakun gbogbo àyè tó máa mú láti máa ṣẹ̀sìn mọ́ṣáláṣí náà kódà kó ṣe pé wọn kọ̀ kódà kó ṣe pé wọn kọ̀ ìtàn Ànábì sallallahu alaihi wasallam wọn aṣọ ń bì pé wọ́n mú ní mọ́ṣáláṣí ń tọ́ka sí pé ó kọ táwa ń lò fún àyè tá a ti máa ṣẹ̀sìn tiwa lànàbí lò fún àyè táwọn náà ti máa ṣẹ̀sìn wọn bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe mọ́ṣáláṣí làwọn ń pè tiwọn ṣùgbọ́n ọ jáde níjáde pé níta ti mànú ṣẹ̀ríà pé àyè ìjọsìn là ń pè ní kíni masjida so wọn bá pè tí wọn kàn ní ìsà wọn bá pè ní sọ̀ọ́máà wọn pè ní sọ́ọ̀sì wọn sì pè ní sinagogu gbogbo tó bá wọn kàn pè pé church and sinagogu gbogbo ẹ̀ kò sí yàtọ̀ ìgbà tí mùsùlùmí ni wọ́n ń bá sọ̀rọ̀ torí kó lè bá a súnmọ́ pọlọ rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ tí ń jẹ́ church alhamdulillah ọ̀pọ̀ àìmọye wọn ọ̀mọ tí ń jẹ́ sinagogu wal-fadlu li rabbil alamin ṣùgbọ́n kò sí mùsùlùmí tí ọ̀mọ masjid masilasi nítorí kí n tàn sọ kó lè bá yí ọ wípé àyè tí wọ́n ti máa jọ́sìn ni wọ́n sọ àwọn sàrídà èdè tí wọ́n gbọ́ látàrí ẹ̀sìn òdodo tó ń ṣe lànà bí fi ń bọ̀ sọ̀rọ̀ àmọ́ tó bá yẹ pé anabi sallallahu alaihi wasallam sọ pé wọ́n á máa sọ àwọn sàárè wọn di church wọ́n á sì máa sọ àwọn sàárè wọn di sinagogu mùsùlùmí mi sọ pé ah, tẹ́lẹ̀ náà ìwọ ṣẹ̀bọ náà ni wọ́n fa àwọn alẹ́lẹ́ sọ lẹ́yìn náà gan church náà kí ni wọ́n ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ náà ńgbà àwọn òtí kọ́ lórí fún ọ̀kọ́ lórí sàárè kí ni wọ́n ṣe ń bẹ̀ sinagogu ńgbà àwọn ọ̀kọ́ lórí sàárè kí ni wọ́n ṣe ń bẹ̀ kí so mùsùlùmí mi sọ so ṣùgbọ́n kó lè bá yí ọ ìpè tí wọ́n gbà lérò ni pé wọ́n sọ di ibùjọ́sìn fọlọ́n lérò tiwọn pé àwọn ń jọ́sìn lódodo so wọ́n máa kọ lórí àwọn sàárè yẹn wọ́n sọ àwọn sàárè yẹn débi tí wọ́n ti máa lọ jọ́sìn kó sóró láti rí i pé àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọ́n kàn dìde ńjọ́ kan wọ́n kàn lọ gbọ́ orí òkè kan lọ Nàìjíríà bí fa wọ́n wá kàn lórí òkè Galili Galili ń bọ̀ gbọ̀ngàlélì náà wà Jenin Jenin ni wọ́n ń porúkọ ìlú yẹn ní Palestine àwọn á ní Galili kan tó ń bẹ níbi Galili báwo wọ́n kàn lè wo sunsun pé wọ́n sin ọ̀gá àwọn kan síbẹ̀ rí òkè ìyanu lòkè yẹn sá ìjọba ẹ sì mọ pé ìyanu orísun méjì ìyanu fún yà ìyanu fún orí ńlá àwọn wípé alẹ́ ìyanu wípé tọ́ oríṣiríṣi ìyanu ló wà èwo lẹ̀ ń yanu ẹ sì máa wòwò ẹ rí i pé láyìíká rẹ náà wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn churches ó rí i pé sáré ńbẹ́ńbẹ́ náà wàá rí i pé sáré ńbẹ́ńbẹ́ torí pé ó ṣeé ṣe kẹ́ni tó dá church yẹn lẹ̀ kọ́ pé ńgbà tó dá a lẹ̀ gbogbo àyè yẹn ń bẹ ń pápá. kọ̀ọ̀ra lẹ lọ́dọ̀ ẹnì kankan ọkà dé àtọ àtìyàwó àtọmọ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ sọ yọ wa sọ ilẹ̀ yẹn lórúkọ olúwa bùn mi olúwa ló bùn nílẹ̀ olẹ̀ ẹ̀kọ́ lè lélẹ̀ yẹn so yọ àìpọ̀ olúwa bùn mi títí tí fi tó a sọ ọ fáwọn ọmọ o. orí ilẹ̀ yìí ni kò sùn sí ṣọ́ọ̀ṣì náà nípa kọ́dà àwa ní sáǹpù rẹ̀ sẹ́ńtà wa nítorí pé chọ́ọ̀chì kan ńbẹ́ńbẹ́ nínú ilẹ̀ táwa rà tó a sì bá òkú ọ̀gá ṣọ́ọ̀ṣì náà ń bẹ̀ kọ́dà ńbẹ́ńbẹ́ ti ta fọ́ kínní kan dànù nù ẹ̀ òyòkù náà ńgbà bá fẹ́ sìn kan sáà tún náà dànù so eléyìí sáǹpù ni tí ò ní ìdí pé à pé ilẹ̀ yìí olúwa bùnmi ni o tó ń bá sì kú ńkọ́ ibẹ̀ ni kò ń sùn sí pé òdodo lọ́rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam lórí à ń sin ni à ń kọ́ sọ́ọ̀sì lórí sàárẹ̀ à ń gbogbo eléyìí ṣe ká bàbá rán tẹ́lẹ̀ náà òfin wo ló òfin wo ló dé pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ẹ mú wa sínú Matthew ní káwọ́ ni àbínú John. so Awa, subhanallah òfin pọ̀ kódà ẹni tí ó mọ̀ òun náà mọ̀ pé yes òfin pọ̀ torí rẹ̀ oríṣi àkọ́kọ́ nu nínú àwọn ẹni bú nígbà tí wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè àwọn ẹni tó burú jù nínú àwọn èèyàn ọ̀kan nu wọn ni àwọn ẹni tí máa kọ́ ibùjọ́sìn lórí sàárè àwọn ẹni tí máa mú sàárè ní àyè ìjọsìn àwọn oríṣi kejì àwọn ẹni tí gbẹ̀ǹdẹ̀ alkiyama ó dé bá àwọn ẹni ibú kejì nu. alladhina taqumu alayhimu sáà wahum ahya àwọn tí gbẹ̀ǹdẹ̀ alkiyama ó dé bá láàyè tẹ́ wọ́n fẹ́ atẹ́gùn sí ìhó tí gbogbo nǹkan fi dàrú wọ́n tún fẹ́ atẹ́gùn yòókù tí gbogbo nǹkan ó fi kú wọ́n tó fẹ́ kẹta tí gbogbo nǹkan ó fi dìde àwọn ẹni tí fífẹ́ atẹ́gùn ọba láyé àwọn ẹni bújù nínú àwọn èèyàn àwọn àǹbẹ̀ lọ́njọ́júmọ́ ọlọ́njẹ́mi ogun ọlọ́njẹ́mi ogun ọlọ́njẹ́mi ogun kẹba dajal ọlọ́njẹ́mi ogun kẹba yájújà ọmọ ajúd ọlọ́njẹ́mi ogun àbíbẹ̀kọ́ ni kẹba kìyàmì sáà a'udhu billah. torí àwọn èèyàn kan máa ṣàdúà wọn ò ní máa làágbà àwọn òkúkú gbẹ́sìn yìí torí pé tẹ́mi rẹ bá gùn tó lọ bá dajjal sọmọ pé wàhálà nù ẹ̀mí rẹ gùn títí bóyá Allahu alam tó bá ní mẹ́rin tó da ò ní mushkila but ma akthar al-munafiqin al-munafiqin ló pọ̀ jù táwọn awúra rẹ pé mẹ́rin rẹ nípọn ọkàn dọ̀kan náà ọmọ sáfù dajjal torí ẹ̀ làásẹ̀ ń tọrọ sọ wa min fitnatil masihi ad-dajjal kíkọ́ lọ́wọ́ là wá kọ́ sọ wa níbi fìtínà masihi ad bákan náà tọ́ba ní kẹ́mi rẹ̀ ogun tó bá gbèndé alùkìyàmọ̀ ńkọ́ nítorí pé kí gbèndé alùkìyàmọ̀ yẹn tó dé ọlọ́run ó ti pa gbogbo àwọn mùmíní yóò ti fi kú pa wọn ìgbéǹde alkiyama wa di báwọn èèyàn tó jẹ́ pé ẹni gbọ́ lẹ́nu ẹnìkan pé allah so náà ṣe jẹ́ shirarul khalq àwọn tó burú nínú àwọn èèyàn torí ẹ̀ tẹ́ máa bí ọ oríṣi méjì nínú àwọn èèyàn ló burú jù àwọn taani àti taani àwọn ẹni àkọ́kọ́ làwọn ẹni tí máa ń mú àwọn sàárè ní ibùjọ́sìn àwọn ẹni ẹni kejì làwọn ẹni tí gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ òde balaye kọ́nà ṣàánú wa. eléyìí wọ́n fi ṣe àpèjúwe fún wa ká lè bá a sọ́ra ká jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó máa mú sàárè ní ibùjọ́sìn àgbọ́dọ̀ mú sáré ní ibùjọsìn nítorí pé gbogbo ẹni tó bá ti mú rẹ̀ ní ibùjọsìn ti gbé dé ga wọn á wòye pé òṣìṣẹ́ntọ́ yẹ àfi kẹ́ ẹ máa sin ẹni tó wà ń sáré ẹsìn mọ́kọ́ àwọn èèyàn wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ kàn lọ títí ìnáfíkì lọ́pọ̀ jù wọlé ẹ̀yà àdòbìlẹ̀ wọ́n fẹ́ràn pé kìnnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà wọlé ọlọ́ǹkan ni bá débẹ̀ ẹ bá tọrọ gbogbo ẹ̀ lọ́gbà ẹ bá ti d nǹkan yóò fún yín wọ́n fẹ́ràn rọ́bà òtùmá tó máa ń sọ fún wa pọ́lọ́ ní kẹ́ ẹ bẹ̀ ọlọ́run ń sin tẹ́ẹ̀fẹ́ fún yín fún ní kàkún bíkọ́ sọ pé ẹni tí ń bẹ́ ń bì wọlé yìí àìsí sàdúrà lásán di sàárè ìdàkúkà pamọ́ ní. torí ẹ̀ ilé ìjẹba lèmọ́mù tó wá pé kí wọ́n sun oṣù mọ́ṣáláṣí ńkọ́ awo. tí mọ́ṣáláṣí bá síwájú rẹ̀ àwò ètò oníkọ́ kọ́ mọ́ṣáláṣí lórí sàárè òun kọ́ àwò àwò mọ́ṣáláṣí tó a kí mọ́ṣáláṣí lọ́kàn sàárè ìlú síwájú àwò mọ́ṣáláṣí náà sẹ́ríkì tí ọ̀dà ni ká sin òkú sí sàárè ká sin òkú sí mọ́ṣáláṣí nù àbí ká kọ́ mọ́ṣáláṣí lórí sàárè. a rí i pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá kan wọ́n á ní kí n bolo lódò sí mo rò pé yé wa àtúrò pé àwọn aláìmọ̀ kankan kan dé ńjọ́ kan ní wọ́n pe no wọ́n ń ṣe bẹ́ẹ̀ àkéni padà pé má bá kíni oṣù jàre bá kíni oṣù wọn náà àtàwọn ẹ ti olódò kò síbi tí oṣù olódò láyé ẹgbẹ́ wa mi wá wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lánàá bí sallallahu alaihi wa sallam ba'atha khaylan wọ́n rán àwọn jagunjagun kan wọ́n rán àwọn jagunjagun kan àwọn jagunjagun yìí wọ́n gun ẹṣin láti lọ jíṣẹ́ anabi muhammad sallallahu alaihi wa sallam. faja'at bi rajulain àwọn ẹni tí wọ́n rán yìí àwọn ọmọ ogun yìí wọ́n á mú ọkùnrin kan wá wọ́n lè gbé wá arákùnrin yìí òun náà ni Sumama Sumama yìí lákòókò tá à ń sọ yìí kèfèrí ni o wọ́n gbé wá. فربطوه بسارية من سوار المسجد وزي السمارة وقننا وقو مسلسي النبي محمد صلى الله عليه وآله وسلم الحديث إلي جدي أن متفق عليه بخارية مسلم أو أن يواجب جادي فيها يا بوت سجايك àlẹ́bí wa sallallahu alayhi wa sallam wọ́n máa rán ẹni tó bá wù wọ́n nínú àwọn sàábé níṣẹ́ títí tó fi dórí iṣẹ́ kan lọ jagun láì jẹ́ pé ànábì ọba àwọn jáde. a sì ti mà ipe tí ànábì sallallahu alayhi tó bá pẹ̀lú àwọn jagunjagun jáde àá máa pèrò eléyàn ní kíni ghazwa àmọ́ tí anabi sallallahu alaihi wasallam bá ara wọn tó wọn bá wọn jáde a máa ń pèlè yẹn ní kíni sẹríyẹ sẹríyẹ nígbà tó ara wọn tó wọn tẹ̀lé wọn jáde ó sì tún hàn lára àdìsí yìí pé gbogbo àwọn tí anabi sallallahu alaihi bá bẹ̀ níṣẹ́ wọn yìí sáláì jíṣẹ́ torí kò sẹ́ni tó fẹ́ sórí ibú. So kọlọ mẹjọ sórí ibu kíkọ ọ̀rọ̀ sànàbì lẹ́nu kọdàbí kíkọ ọ̀rọ̀ sẹlómi lẹ́nu sànàbì ọfẹ bẹọnsẹ kọ ọmọ gúnjìká kò ní ṣe láì sọ jáde lẹ́nu ìyẹn dọ̀daràn kátó wá pé tó o tó tún á ṣe ọ̀daràn ńlá nù kódà kálukú máa fẹ́ bí kápò lànà bí pè kí sẹlómi subhanallah. eléyìí ó fi hàn án gẹ́gẹ́ bí àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe dáa tó. ìgbà táwọn tánàbí ránṣẹ́ yìí tí wọ́n lọ wọ́n rí ọkùnrin kan gbé wa o. arákùnrin yìí ó jẹ́ kèfèrí orúkọ rẹ̀ ni thumama wọ́n so sárọ má arọ kan nínú àwọn òpó mọ́sálásí wọ́n so má rò pó eléyìí túmọ̀ sí wípé tá a bá rán ní iṣẹ́ iṣẹ́ tí wọ́n rán wa o bí wọ́n ti ṣe rán wa ni ká jẹ o náà ti ṣe ràn wá ní ká jẹ torí tó bá jẹ́ pé ànábì ọ̀ràn wọn kún ó ṣe báwọn ànábì ọba bá wọn wí sallallahu alaihi wa sallam ìtàwọn àníkà ẹgbẹ́yàn wá táníkà ẹmúyàn yàtọ̀ sásà yorùbá síbẹ̀ yìí má sà yorùbá wọ́n ní bá a bá rán ni níṣẹ́ a sì fi tọ́ ma jẹ́ ẹ ẹ̀rọ pé agbárí kágbárí nù eléyìí ò múnú ẹ̀sìn Islam tó o bá dọ̀n kó sọ fún pé ibi tí ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀ tí mo bá wá bá a ilé ọ̀gá jùlọ ẹ̀rọ pé wọ́n ní sẹ́ ẹrú nù lápèjúwe tí wọ́n bá wá dán wọ́n ní wọ́n ní kí ló dé tẹ̀ tí ìyọjú sáwọn látẹ̀ kan ẹgbẹ́ táwọn sọ ni pé tí ọba yọjú ní kíá tó bá bá wá bá ilẹ̀ ọ̀gá jùlọ yorùbá wa sọ fún pé ọlátẹ̀ẹ̀kan làwọn ti ń retí yín láwọn ti ń retí yín látẹ̀ẹ̀kan pé ọ̀n fi tọ́ máa jẹ ẹnu má jẹ níjẹ ẹrú torí tí wọ́n bá sọ pé wọ́n ní tí àwọn bá wá bá yín àbí òye <laughs> so àwọn ọba ní tí kọ́ padà wọ́n mú ọmọ lẹ́kẹ́ ẹ dákun ẹ sọ ọmọ ẹ sì fún sẹ́mi náà ni ẹ sì mọ̀ pé ẹni tó jíṣẹ́ òun kọ́ lọ sọ̀rọ̀ ẹni tó ránṣẹ́ òun lọ sọ̀rọ̀ ìdí nu ló fi jẹ́ pé nínú nínú Islam àsìkò tó ọba wa jíṣẹ́ tí wọ́n rán wọ́n ò ní sọ yí pé wọ́n ní tẹ́ ẹ bá pẹ́ tẹ́ ẹ bá pẹ́ kẹ́ ẹ tó yọjú ilé ọ̀gá jù yín lọ. tí wọ́n sọ ni pé wọ́n ní mo ní tẹ́ ẹ bá pẹ́ mo rò pé yé torí pé gẹ̀ẹ́sì wọ́n lọ ń sọ̀rọ̀ ẹ̀hìn tí wọ́n sọ fún ọ ìlú nìsín wọ́n ní mo ní tẹ́ ẹ bá sẹ́wọ̀n kò ní mo ní tó bá pẹ́ wọ́n ní mo ní tó bá pẹ́ ilé ọ̀gá jùlọ torí pé ìwọ min babil amana gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n rán bẹ́ẹ̀ ṣe wí ló kọ́dà ní any level kò sẹ́ni tí ọ̀bọ̀ wí wọ́n ní mo ní tó bá pẹ́ ilé ọ̀gá jùlọ. wàhálàs nítorí wọn sọ fún mi náà mo sọ fún yín kìí ṣèdè tèmi mo lò dábàá pé ńlẹ́kọ̀ọ́ ẹ̀yin àwọn aṣọ yorùbá pé wọ́n ránṣẹ́ ẹrú òfin sẹ́wọ̀n ni anabi muhammed ibi tí wọ́n lo diplomacy and law yún ọkàn rẹ ni kìí ṣe bá ṣe wọ́n mú arákùnrin yìí wọ́n so márùn ọ̀kan nínú àwọn òpó mọ́ṣáláṣí eléyìí túmọ̀ sí pé kò burú tá a bá kọ́ mọ́ṣáláṣí kí mọ́ṣáláṣí ó lòpò ẹ̀rí àwọn òpó yìí kí sì ṣe dandan kọjá pé símẹ́ǹtì wọn fi ṣe torí pé òpó mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam nígbà yẹn igi dẹ̀bí nù ni ó túmọ̀ pé kò burú kí ó ṣe kí ni kó lòpò kí pé mọ́sálásí tí ó bá ti lóko àní kírun bẹ́ẹ̀ o ìdí tí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam fi lóko yé nítorí wípé ìgbà tán kọ́ mọ́sálásí yẹn báyẹn sòkò ní kò lè ṣeéṣe kọjá pé òpó ti bẹ̀rẹ̀ àti òpó tó pin nìkan ni ó wà ń bẹ̀ tá a fi lè na àwọn ewé dẹ̀bí nù lé lórí àyàfi káwọn òpó kan tún wà láàrin ìdí nù tí wọ́n fi gbé àwọn òpó sáàrin lọ tọ́ a sì mà nínú súnà anábì sallallahu alaihi wasallam nínú àwọn àdéhùn tí ó wà wípé kò dá ká máa kírun láàrin òpó sópò kò dá kó jẹ́ pé sáfù wa yóò wà láàrin òpó sópò súnà kọ̀ fún wa láti máa ṣe bẹ́ẹ̀ so inú kó jẹ́ pé wájú sáfù wájú òpó ló dúró sí àbí sáfù ẹ̀yìn òpó àmọ́ kó pé àárín òpó sópò ni sáfù yín wà súnà ọ̀fẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. nínú àlàyé tó wá nípa ẹ má ṣe bẹ́ẹ̀ o ní pé sáfù yẹn sáfù àwọn àlìjànú ni. rò pé yé wa sáfù àwọn àlìjànú ni. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá wà níbi táwọn èèyàn ti gbẹ́sìn Islam yé dáadáa nígbà tí sáfù yìí pé sáfù tó wá kàn òpó ń bẹ láàrin ẹ̀ ó rí tí gbogbo èèyàn neglect sáfù tó wà lẹ́yìn rẹ̀ wọ́n tó àmọ́ tí mọ́sálásí bá kún débi pé kò sáyè mí mà á ń bẹ lọ́nkọ́ má burú àmọ́ àyè sì tún wà ó rí i pé àwọn èèyàn fi sá fún yẹn lọ́wọ́ bọ́ sí òye tó wọ́n mọ̀ á pé ayẹyẹ máa bọ́ síwájú ẹ̀yin náà ti mọ tó wà lábẹ́ ẹ̀ <laughs> pé tó kúkú mẹ́sì kò yà lẹ́nu fún ọ so eléyìí ló fi jẹ́ pé òpó yẹn ká máa tò sí sáfù tó wà ní àárín òpó kódà bíi sáfù tí kò sí láàárín àwọn òpó. wọ́n sún ọkùnrin yìí mára ọ̀kan nínú àwọn òpó kódà gan-an lónìí ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ́ síbẹ̀ wípé ara òpó tó wà ń bí ìjọ yẹn tó jẹ́ ti dẹ̀bí nù ó ní wọ́n so tòmáàmà yẹn máa ń jọ́nà ṣùgbọ́n nísìnyí ó ti dòpó concrete kì í ṣe dẹ̀bí nù mọ́ ṣùgbọ́n tí wọ́n kọ́ sí kó fi lè bá àdábẹ̀ ibo wọn so mọ́mọ́ wọ́n sì so mọ́ kìí ṣèjọ́ kan kìí ṣèjọ́ méjì fúnjọ́ mẹ́ta ànábì ń lọ ń bọ̀ ànábì ń rí kèfèrí nípa tó pé ńgbà náà tó bá yàgbé kò ní tábà wọ́n sì so mọ́nu mọ́ṣáláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam fúnjọ́ mẹ́ta gbogbo gbàtà ànábì bá ti wá kọjá gbègbè rẹ̀ yọ máa sọ pé ma indaka ya Thumama kí ló sọ ìwọ mama, kí ló sọ ìwọ mama, eléyìí túmọ̀ sí wípé kò burú ká mọ̀ nípa nǹkan ká sì tún máa bi nípa rẹ̀ nítorí a fẹ́ tara rẹ̀ mọ nta àti ìmà nítorí pé Ànábì sallallahu alaihi mọ̀ pé anabi sallallahu alaihi wasallam sì máa ń tó ṣe pé kèfèrí tó jẹ́ ni wọ́n fi ra amúmu wa kí ló ṣe ọ́ sẹ́wọ̀n kí ah kèfèrí tó ń jẹ́ náà ni àwọn èèyàn rẹ̀ fi ra mi mú ó lè sọ bẹ́ẹ̀ sọ anabi mà sẹlẹ̀yìn òsínú ọ̀mọ̀ràn bínú ọ̀yọ́ torí pé anabi sallallahu alaihi wasallam tara rẹ̀ ó fi mú kí ọkùnrin yẹn sọ wípé mo ṣetán láti gba Islam ọ̀rọ̀ bóòlù ọ̀rọ̀ rẹ ti tẹ́ ìwọ fún máàmá wọn anabi sallallahu alaihi wasallam gbà tó ti jẹ́ pé for for for the last three days ibi tó so mímọ́ náà ni ah mo fẹ́ gba islam náà lànàbì fi ń bi léèrè lànàbì fi ń bi léèrè sallallahu alaihi wasallam kó lè bá a sọ pé òun gba islam ẹ̀rí ń bẹ nínú àdìsí lórí pé a lè so ẹrú ẹrú gun ẹrú tá a mú lójú ogun a lè so mánu mọ́sálásí kódà kó jẹ́ kèfèrí a lè so mánu mọ́sálásí kódà kó jẹ́ kèfèrí eléyìí nítorí pé àsìkò tá a só mánu mọ́ṣáláṣí yẹn sọ́wọ́ àmọ́ ẹlẹ́ni tó lè gbé mú òkè ní abẹ́ni tí ọ̀rẹ́ múlẹ̀ nàám o lè káwọ́ ó lè lè lè fi pé kíni ẹni so so ìyẹn ni pé òun ní ó ti wọ́n ti downgrade ẹ̀ pẹ̀ẹ́jọ́ dúró ń kò sí ní torí ẹ̀ eléyìí ó sì fi hàn wá ìkọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní innamal masjida a innal masjida li dhikrillahi wa ta'a pé mẹsàlásì wọn kọ́ kalẹ̀ nítorí àti máa ṣèrántí Ọlọ́run àti máa tẹ̀lé tỌlọ́run ni eléyìí ọ̀tako wípé tá a bá mú kèfèrí alẹ́ súnmọ́nu mẹsàlásì torí pé dáná bí sallallahu alayhi wa sallam sọ mẹ́ kharaja makharajal ghalib ó ní n tá a máa ń lo mọ́ṣáláṣí fún ni ká sì rántí ọlọ́run ẹ̀ bí kò máa kí alukur'an bẹ̀ ká máa kẹ́kọ̀ọ́ ká máa sì dání lẹ́kọ̀ọ́ nù ẹ̀ n tá máa lo mọ́ṣáláṣí fún náà ni ká tẹ̀lé tọ́lọ́run ká kírun nù ẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé a lè so kèfèrí mánu mọ́ṣáláṣí bìdẹ́lì pé wọ́n so mánu mọ́ṣáláṣí ànábì ò sí pé wọ́n sì so má bẹ́ẹ̀ ẹ̀yin sì àwọn aṣojú ìran Thaqif àwọn náà wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tó kẹ́nu mọ́ṣáláṣí náà anabi sọ wọn sí pé kí wọ́n máa sùn kèfèrí sì ni wọ́n nígbà yẹn. kódà àwọn aṣojú àwọn Najran àwọn jẹ́ Nasara ọmọlẹ́yìn Paul wọ́n wá bá anabi sallallahu alaihi wasallam kí ẹ bó sì wá nu Suratul Ma'idah wọ́n bi léèrè nípa anabi Isa alayhi salam. ntáwọn rí kanu tíra táwọn kí lẹ́yìn rí nu tíra tiyín. títọ́lọ̀ fi sọ pé qul ya ahlal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah wàlá la nushrika bihi shay'a wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah fa in tawallaw faqulu ishhadu bi anna muslimun. tí wọ́n kọ̀ láti gba islam àmọ́ wọ́n gbà pé àwọn máa san jizya. níta nílò ń bì nínú síra ibn hisham tó náà mú alátọ́dọ̀ ibn ishaq wọ́n ní àwọn wọ́fù tó ti wípé rìwáyà ti síra ó yàtọ̀ sí rìwáyà ti hadith rìwáyà ti síra ó lè má fẹsẹ̀ rìn lẹ́kan ní abẹ́ òfin bádi ti ti máa fẹsẹ̀ rìn nínú hadith torí ẹ̀ ló ṣe jẹ́ pé. wọ́n tún tírìtì síra náà ní tírítímẹ́ǹtì hadith eléyìí mú ká ma asírọ anabawiya an gebi tíra ti dr akram Diya'ul Umari tí wọ́n ikú asírọ anabawiya an wọ́n sọ. So, àti láǹfààní àti màbọ́ fẹsẹ̀ rìn lẹ̀ bí ò fẹsẹ̀ rìn lẹ̀ wípé ńgbà táwọn wọ́fdù Najran yẹn tí wọ́n wá sí mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam tásìkò àti sẹ̀sìn tí wọ́n tó wọ́n bá kọjú síbì kan ó jẹ́ ibùlà àwọn sábẹ́ bá lọ bá wọn pé no àwọn rò pé ti gba Islam kì í ṣe bẹ́ẹ̀ lẹ́kọjú sí ibi tẹ́ kọjú sí ni aljanub south torí pé Medina ibi tí kíbla wà ní sáwọ̀ anabi sallallahu alaihi wasallam náà fún wa lẹ̀ ẹ̀sìn tiwọn ni wọ́n ń ṣe nínú mọ́sálásí anabi sallallahu alaihi wasallam ni wọ́n sì fún wa lẹ̀ wọ́n fi ṣẹ̀sìn wọn tí wọ́n ṣe mẹ́ tó eléyìí àti ìlànfààní àti wádìí sọfẹsẹrin lẹ àbí ọfẹsẹrin lẹ tọ eléyìí a fi hàn wípé nu mọ́sálásí wọ́n tún wà tí wọ́n ti gbà wọ́n láàyè tí wọ́n ṣe báyẹn bẹ́ẹ̀ láyé anabi sallallahu alaihi àwọn kèfèrí máa wọ mọ́ṣáláṣí rẹ̀ wọ́n sì máa jókòó nínú rẹ̀ fúngbà pípẹ́ kódà Abu Dawud rahimahullah wọ́n gbé àdìsí Abi Hurayra jáde radiyallahu anhu anna al-yahuda atawu an-nabiyya sallallahu alayhi wa sallam wa huwa fil masjid wọ́n yahudi wá bá nabi sallallahu alayhi wa sallam nínú mọ́ṣáláṣí wọ́n wá bá nabi sallallahu alayhi wa sallam nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n ọlọ́run tó ní إنما المشركون نجس فلا يقرب المسجد الحرام بعد عامهم هذا àwọn ọ̀sẹ̀bọ̀ jẹ́ nǹkan kan bí ìbá ṣẹ̀gbìn o wọn ò jẹ́ nǹkan kan ẹ̀gbin lásán ni wọn. torí náà wọn ò tún gbọ́dọ̀ súnmọ́ mọ́ṣáláṣí mọ́kà àbọ̀wọ̀ mọ́ lẹ́yìn ọdún yìí wọn ò gbọ́dọ̀ súnmọ́ mọ́ lẹ́yìn ọdún yìí sáyà yẹn ò túmọ̀ sí pé wọn ò gbọ́dọ̀ tiẹ̀ súnmọ́ mọ́ṣáláṣí rárá torí pé áyà yẹn iná lẹ̀ rí tí àwọn olùmọ̀kan ń lò láti fi sọ pé kèfèrí ọ̀gbọ́dọ̀ ṣe kínni ọ̀gbọ́dọ̀ ọ̀nù mọ́ṣáláṣí ìpọ́lọ̀ ń sọ masjidul haram àwọn mọ́ṣáláṣí mi náà wọ̀bẹ̀. so ṣùgbọ́n pẹ̀lú pé ànábì náà lọ́lọ́ sọ àyà ìkalẹ̀ fún un náà ló sì tún gba àwọn kèfèrí láàyè láti wọnú mọ́ṣáláṣí rẹ̀ wọ́n ní a jẹ́ pé ìtumọ̀ àyà yẹn onípa ànígbà wọn láàyè láti ṣe hajj má àti nígbà wọn láàyè láti ṣe umrah má eléyìí lọ́ọ́ fà ló fi jẹ́ pé tí kèfèrí bá fẹ́ lọ́ọ́ ṣe hajj ànígbàláyè tí kèfèrí bá fẹ́ lọ́ọ́ ṣe umra ànígbàláyè eléyìí jẹ́ àgbọ́yé kan ṣùgbọ́n àgbọ́yé táwọn olùmọ̀ tó pọ̀ jù ni pé fala yaqrabu al-masjid al-harama kódà kó ṣe kọ́kàn fẹ́ lọ́ọ́ wò kò sáyè eléyìí ni tọ́ torí ẹ̀ wọ́n sì sọ fún ẹ pé ọ̀nà yìí o àwọn mùsùlùmí ni ọ̀tọ̀ bẹ̀ tó bá jẹ́ kèfèrí wọ́n máa lọ báyìí wọ́n bá fi lè gba ètò ìjẹta àwọn mùsùlùmí tó wọ́n bá bà ọ́ ọmọ tùmọ̀ àyà ń jọ náà tásìrì bá lọ tú torí ẹ̀ torí pé ẹni tí ò bá ní visa kò gbọ́dọ̀ gbà ọ̀nà yìí visa mùsùlùmí ọ̀nà ni al-Islam kèfèrí ńkọ́ só ní visa kò ní visa tí wọ́n ṣe tán láti gbà kò nídìí kọ́ lọ sẹ́ńbàṣì kankan. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh. àgbọ́yé kan lélẹ́yìn ṣùgbọ́n àgbọ́yé tí àwọn olùmọ̀ tó pọ̀ jù tí wọ́n ní nípa ayà yẹn ni pé wọn ò tiẹ̀ gbọ́dọ̀ dé mọ́ṣáláṣí ni mọ́ṣáláṣí mẹ́kà wọn gbọ́dọ̀ débẹ̀ rárá ló fi jẹ́ pé by the time tó máa ń lọ tó máa ń bọ̀ ní ìtòsí mọ́ṣáláṣí mẹ́ka yẹn ọmọ yìí pé gbogbo ẹni tí ń lọ pẹ̀lú rẹ tí ń bọ̀ pẹ̀lú rẹ kí ni wọ́n mùsùlùmí bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ń lọ tí ń bọ̀ ń bẹ̀ kí làwọn náà mùsùlùmí turu ẹ̀ náà ló ṣe jẹ́ pé madina gan by the time tó máa lọ tẹ́fẹ́ wọ madina wọ́n sọ fún ọ pé ọ̀nà yìí o táwọn mùsùlùmí ni ọ̀nà míì nítorí pé Madina náà haram ni gẹ́gẹ́ bí Mẹ́kà ti ṣe jẹ́ haram ṣùgbọ́n náà ọba ló sọ Mẹ́kà di haram anabi Muhammad sallallahu alaihi wa sallam ló sì ṣe Madina ní haram débi pé àwọn olùmọ́wá wọ́n rí i pé ẹni tí ìbá ṣe mùsùlùmí gan kò gbọ́dọ̀ wọnú haram Madina haram yẹn ni pé gbogbo nu Madina torí pé generally ibi tí ó padà ibi tí ń jẹ́ haram tánàbí sallallahu alaihi wasallam sàmì sí pé jẹ́ haram ti Madina ó kó gbogbo tí ń jẹ́ lu Madina ó tún jù lọ díẹ̀ so gbogbo ẹnìjọba sì ti sàmì sí nìsín pé haram bẹ̀rẹ̀ ń bi haram parí ń bi torí ẹ lápèjúwe Islamic University Madina òun náà ń bẹ nu haram so wọ́n fẹ́ tún nǹkan kan sí nínú. No ibi tí wọ́n ti ń ṣe printing press ti Madina àti Jamia Islamiyya tí wọ́n sọ fún ẹni tó jẹ́ olórí yunifásitì gbàna wípé expert kan wà ṣùgbọ́n ọmọ France ni ó sì wà ń Saudi ti ń ṣiṣẹ́ níbì kan wípé ṣé lè lọ pé wá wá wo engine yẹn wọn ní ìgbà tó jẹ́ pé ààrí mùsùlùmí tó lè tún ṣe kò burú ṣùgbọ́n under condition pé kò ní gba géètì jamia islamiyya wọlé fẹ́ǹsì tẹ̀yìn ni ó gbà wọlé àwọn ò bínú sí pé kí wọ́n fọ́ ògiri níbì kan kó fi rórí mú wọlé mọ̀ pé ó gba wọlé abẹ̀dẹ̀ so a rí i pé àwọn mùsùlùmí ìfẹsìn wọn ṣeré níbi tí wọn ti gbọ́ yé ibi tí gbogbo ẹ ti di méjì kọ́bọ̀ náà níbi tí wọn ti mọ iye ẹ̀sìn tọ́lọ̀ ń ṣe fáwọn tó ilé ìjẹba àwọn wọn sọ arákùnrin yìí mọnú mọ́ṣáláṣí. àwọn olùbàkà wọn fi léyìí sí ẹ̀rí lórí pé àlè gba kẹfẹ́rí láyè wọnú mọ́ṣáláṣí. wípé a lè gbà wọ́n láàyè pípọ́n ọ̀nù mọ́ṣáláṣí ṣùgbọ́n àwọn kan nínú àwọn olùmọ́ni kọ̀tọ̀ torí pé gbogbo ètò ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi gba Islam ti lágbára kan lọ títí tí wọ́n sì ṣe wọ́n sì gbà wọ́n láàyè pé bóyá yóò mú wọn gba Islam ibi tí wọ́n ti lè wá bá ànábì tí ànábì ti ṣàlàyé fún wọn nìyẹn ànábì ò ní hall kan ò níbì kan ọ́fíìsì kan tẹnìkan ti lè wá bá mọ́ṣáláṣí náà lónìí àbí òye wa wọ́n sì wáá bá nàbì sallallahu alaihi wasallam nígbà tí wọn ò lè máa finú fèrè kí wọ́n máa sọ pé àwọn jámà kankan àbí òye but lónìí tí bá gba kẹfìrí láàyè ẹni gbogbo yẹn equal ẹ̀ẹ́dẹ́nìkan in rights and responsibilities tí wọ́n wà ní mọ́ṣáláṣí àná àwọn ọ̀ ìgbà ṣe ṣe ògiri yìí ó dẹ̀ wù mí o ah, ibi báyìí ò dá o àbá ṣe báyìí kékeré ah, mo yé wa. so torí de eléyìí báyìí kí kálukú ká mọ̀ na tírẹ́ẹ̀nì yàtọ̀ sí fi lọ ẹ̀sìn wa kí wàá wọ sọ́ọ̀sì torí pé Umar nígbà tí àwọn Falastin wọ́n fẹ́ wá gbé kọ́kọ́rọ́ Baitul Maqdis wọ́n fẹ́ gbé fún Umar lẹ́yìn kó àwọn àlùkàn máa ní kọ́kọ́rọ́ kìí ṣe dandan kó sílẹ̀kùn o àmọ́ wọ́n ní kọ́kọ́rọ́ ìlú yìí ni gbogbo ẹni tí kọ́kọ́rọ́ ìlú bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní ìjọba ìlú yìí lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀. so ńgbà tí àwọn mùsùlùmí jà borí àwọn kèfèrí tó wà ń bẹ̀ so wọ́n wá ní àwọn gbé kọ́kọ́rọ́ ìlú fún àwọn mùsùlùmí ṣùgbọ́n ẹni táwọn gbé fún àwọn mùsùlùmí ni khalifa umar ibn al-khattab radiyallahu anhu òun sì ni khalifa fanabi sallallahu alayhi wa sallam nígbà náà umar wá ti madina wá sí baitul maqdis láti wá gba kọ́kọ́rọ́ yẹn ẹ wò tẹríba nítorí pé ó ṣeéṣe fún umar kó sọ fún pé kí wọn gbé kọ́kọ́rọ́ yẹn fẹnìkan kó mú wá fún un àìṣe bẹ́ẹ̀ kí wọn kàn àbùkù ó lè sọ bẹ́ẹ̀ àbí ó lè sọ bẹ́ẹ̀ pé ẹni tí kọ́kọ́rọ́ wà lọ́wọ́ rẹ̀ bẹ́ lórí ṣùgbọ́n subhanallah kèfèrí ni wọ́n fa síbẹ̀síbẹ̀ wọ́n láwọn fẹ́ rí Umar oníkọ́ wá gbà Umar sì wà ìrìn oṣù kan láti Medina títí dé Baitul Maqdis Umar allahu anhu wa ó sì wá gba kọ́kọ́rọ́ yẹn gbàtí Umar gba kọ́kọ́rọ́ nínú àwọn àyè tí Umar wọ̀ oníkọ́ wọ ṣọ́ọ̀ṣì kan bẹ̀ nínú àwọn wọn so ẹnìkan wá bi Umar radiyallahu anhu pé ah tẹ́ bá ń yan náfìlà ń bì ń kọ́ wọn àyàn náfìlà àwọn olùmọ̀wá ní fíkì pọ̀ ń bẹ̀ ọ́ tí Umar bá ṣèṣì lọ yàn náfìlà nù sọ́ọ̀sì ni gbogbo mùsùlùmí ni ọba máa yàn náfìlà torí alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir rashidin al torí àwọn olórí mi àwọn àwọn ti slack láyè sìn wọn kàn máa ṣèrànù lóko ẹ̀sìn ẹnì kan àwọn ọmọlẹ́yìn wọn náà wọn máa ah nígbà tí bàbá ti ṣe àti kó àwọn náà lè ṣe nù wọn sì níwọ̀n pé bàbá àwọn ọmọ nǹkan kan pẹ̀sìn Islam torí rẹ̀ Umar ọkọ̀ láti kírun bẹ̀ nítorí tó bá lọ́ọ́ fi súnà lélẹ̀ wàhálà dé ó ní àlè kírun nù ẹ̀ o nítorí àwọn fọ́tò àwọn èrè tó kún bẹ̀ yìí kò wá túmọ̀ sí pé tí wọ́n gbére kó ń Umar ọba kírun bẹ̀ rárá kò ní kírun pé kí àfi tiẹ̀ tá a rí tọ́lọ yẹn náfìlà ń sọ́ọ̀sì ọgbọ́n tí ó láwọn ṣe program kan bẹ̀ gbéyàwó ni so àwọn ti pọ̀ kọjá kó tún fẹ́ jáde ọ fa tí kú bá lọ sọ́kọ́ ọmọ bíi ọwọ́ agbọ́tọ́ ala ní mẹ́sàlásì àwọn mùsùlùmí òun sì wà nù sọ́ọ̀sì ni ok so náà ọba bẹ̀rẹ̀ sí ọmọ ìgbésẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam sọ pé aynama adrakat rajulan min ummati as-salatu fatamma masjidu bébí kíbi tí irun bá ti bẹ́ nìkan nínú àlùmọ́ mi mọ́sálásí rẹ̀ nù mọ́sálásí wa nílé ẹ̀bọ kàlà torí ẹ̀ ká kíyè síbẹ̀ ọ̀hún wọ́n tó ń lọ bá wọn ṣe ìyàwó ṣọ́ọ̀ṣì wọ́n mùsùlùmí nù fa ń lọ bá wọn sòkú ṣọ́ọ̀ṣì bí àyà rere nìyá yẹn ọwọ́ afẹ́ ẹfẹ́ lọ ṣèṣin ìgbẹ̀yìn tí wọ́n á ń kọrin wọ́n á ń kọrin ìgbé àwọn ti gbé máàmá rèélé ìwọ náà bá ní àti gbé <laughs> nínú ṣọ́ọ̀ṣì bá subhanallah so a'udhu billah wọn á ní kálukú sífìlà àwọn náà tún sífìlà subhanallah ah ọlọ́mọdé á lọ bí ibú ẹ̀rí àwọn tí ń ṣòṣèlú ó ṣòro kún tó lẹ́sìn nísìn ọ̀gá rẹ̀ ẹjọ́ ọmọlẹ́yìn Paul ọ̀gá fẹ́ ṣe bá dé ní ṣọ́ọ̀ṣì ìwọ lọ lọ gẹ́gẹ́ bí aláàjì fáìlì rẹ̀ wọ́n fàyà báyìí ìwọ́n tó ń wá political appointment ara ti ń retí ẹnu ẹ lọ onítẹ̀ bá fẹ́ràn ọ̀gá tí ń ṣe ọjọ́ ìbí lónìí ẹ̀kẹ́ alelu wọn ni olùlù àwọn <laughs> kìtì ẹ bọ àbí ọbọ ọbọ nítorí pé ọ fẹ́ dáàbò bó ń jẹ ẹ wá wo kèfèrí tí ń ṣe wọ́n tún ní wọ́n sọdún tiwọn wọ́n á ní all cabinet ẹ bá ọ̀gá débẹ̀ ọlù <laughs> àbò ní lọ ẹ pọ́ náà lọ wọ́n sì máàkì absent àmọ́ pé tiẹ̀ bọ́ọ̀nù subhanallah síbẹ̀ náà wá ní tó bá pé mùsùlùmí lọ̀gá rẹ̀ wọ́n sì jẹ́ pé kèfèrí ṣé ọ àmọ́ wa mọ́ṣáláṣí pé kò sáyìn mọ́ṣáláṣí fún kèfèrí kò yọ. wọ́n ní ẹnìkan ó yẹ ṣe mùsùlùmí but in, in order to gain the vote of Muslims wọ́n á wá mọ́ṣáláṣí wọn awé láwà ní fún kèfèrí ah, àwọn afáwọn ọlọ́gbọ̀n fáìlì ẹlòmíín wọn jọ gbé dàlùkì ah, yóò wúwo fọ́ràn wọn gbé láwà ní fún nígbà tí wọn awé láwà ní fún mùsùlùmí kan náà òun náà kárabàtà nínú pò wọn ara wọn ìgbà tí ìmáàmù wa kẹfẹ́rí tí wọ́n gbé láàánú sí lórí òun sá ń sọ pé kí ni wọ́n ń ṣe òun náà rùkú èyí tí wọ́n ní mùsùlùmí náà kárabàtà ló kọ tí kúkú kírun ó ti lọ́ọ́ forí kalẹ̀ ní tí wọ́n fà pé nóò nóò kìí ṣe bẹ́ẹ̀ wọ́n lọ tó bá wọn lọ tó bá wọn ó túmọ̀ sí pé yáà ni ẹni tó yẹ. ẹni tó yẹ ká kó mọ̀ ń pẹ́ ẹ̀sìn ah láìláì lọ́la wọ́n ti politicize gbogbo ẹ̀sìn gan náà gbogbo bóyá láti tó tí ìyá rẹ̀ ti bí kò kírun kankan rí aláàjì sì ni subhanallah torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká ṣọ́ra ká ṣọ́ ẹ̀sìn wa ká má fi lọ́kùlọ̀ ká má fi lọ ẹ̀sìn wa wọn á ní àwọn fẹ́ ṣàdúrà fáwọn gómìnà gómìnà àwọn fẹ́ ṣàdúrà fáwọn lóòkọ́ lóòkì àwọn tó dipò òṣèlú mú wọn ṣe ti ọjọ́ Sunday gbogbo àwọn tó dipò òṣèlú mú irrespective of their religion wọn lọ sọ́ọ̀tì wọn á tó adijọ́ júmùá sá wọn wá sí mọ́ṣáláṣí wà wà wà àwọn òfin tẹ̀sìn kẹlẹ́sìn ọ̀mẹ́sìn àwọn òfin sí i wọn á kó gbogbo àwọn àwọn tí èsè mùsùlùmí wọn kó wọn wọ mọ́sálásí wọn á ní ẹgbẹ́ lọ tóbi jẹ́ máa ah! àwọn èèyàn kan ló dá bá àwọn kékin kékin ẹ kó àwọn kò fárò wọ mọ́sálásí kékin bí ẹnìkan tó kú mẹ́ẹ̀ wọ́n ti kọ́kọ́ ṣe bídíò oríṣiríṣi lórí òkú rẹ̀ nígbà yá wọ́n á gbé òkú sínú sàárè yìí torí ẹ kí wọn náà máa wo ta lọ ń bá rìn ta làáfàá rẹ torí jọ tó wọn bá kú torí àwọn kóbó kaba àwọn kátàkátà wọn sì máa kóbó kaba láìsí ń di sàárè rẹ nù gbàtọ́ kó àwọn ló kúkú mọ̀ àwọn ló kà kún tọ́ nígbà tí á gbókùn sínú sàárè wọ́n á ní àwọn kùfàrù ló sì pọ̀ jù nídùú sáwọn ò ní kírun so wọn wá ní kíkálukú súnmọ́ sáré yìí àti mùsùlùmí àti ẹtí ẹsẹ mùsùlùmí kó súnmọ́ sáré yìí nítawọn fẹẹ ṣe ni la ilaha illallah kálukú ọmọ ẹsẹ àwọn fẹẹ ṣe kọ pọ àti kèfèrí àti mùsùlùmí ọmọ ẹsẹ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹwọn kẹmẹ a ọlọ́run akọmọdé agbódò ń di ẹsẹ kọ́dà àwọn màmá màmá gan mọ̀ pé kò nítumọ̀ pé àwọn ilé yìí ṣe mùsùlùmí mùsùlùmí ga tó bá wí bídíà ló wí. nítorí ẹ̀ ló ti jẹ́ pé látàrí àwọn gbogbo ọlọ́lọ́ mọ iye ọ̀ràn tí wọ́n ń dánlẹ̀ yorùbá yìí ló pọ̀ ẹ̀sìn. wọ́n kàn màmá lọ gbé ẹnìkan wọ mọ́ṣáláṣí ni ó lè jẹ́ mùsùlùmí náà jẹ́ pé ọkùnrin ni àmọ́ láti jọ́jọ́ ti bàlágà ní ti ń ṣe nǹkan oṣù kọ̀ wá mọ́ṣáláṣí rí wọn kàn gbé wọn mọ́ṣáláṣí ń jọ yẹn ní wọn pé òun náà wàá ṣàdúrà ni àdúrà kíni pé kíni ẹ dákun nígbà tí ẹni tí ìwà mọ́ṣáláṣí ọ̀wà ṣé afíìlì pé kọ̀ wà sọ́jà là ń tà ní. àbùrọ̀mọ́ á pé ẹ lágbájá wa kọ̀ wá tí wọ́n bá ń sọ pé ọwọ́ ọ̀wà wọ́n ń wó rire fún ọ ni so therefore ọmọ fapá jánu ọmọ ṣèṣe pé kò sí irú rẹ ni wọ́n fi wọ́ ọ délé who are you you are nothing wọ́n ń fẹ́ ọ fún dáadáa wọn fẹ́ kó sórí ibú ni nítorí ẹ gbogbo wọn á kó àwọn kèfèrí wọnú mọ́ṣáláṣí pé kíni pé kíni níjọ́ tó bá ti di pé àwọn èèyàn ń fẹ̀sìn fi wó jẹ ní ti máa ṣẹlẹ̀ eléyàn ni wọ́n ń pè ní al-aklu bid-din fífẹ̀sìn ṣe jẹun jẹun torí ẹ ẹ má gbé kèfèrí wọnú mọ́ṣáláṣí o bí sukùl kẹ́ni ẹ fẹ́ ṣàdúrà kan àdúrà yẹn ní í ṣe pẹ̀lú new year nígbà tí ẹgbẹ́sìn islam yìí wọ́n á ní gbogbo provost àti gbogbo àwọn tí wọ́n di key post mú school ẹ fẹ́ rí wọn present ọba àjẹ kẹfẹ́rí kọ́ bá má jẹ kẹfẹ́rí ẹ fẹ́ ṣàdúrà àkókò àdúrà ń bí díà pípẹ́ ẹni tó jẹ́ kẹfẹ́rí wá sí inú mọ́sálásí ọ̀ràn tó gbogbo orúkọ yẹn ká sọ́ra fún àwọn ọmọ kan wá yarí pé níta ẹ fẹ́ ṣe nǹkan àwọn ọ̀fara mọ́ ṣé ńlọ ẹ̀kún ìwú ni àbí kí wọ́n sọ pé lágbájá tẹ̀ pé àfara mọ́ ìgbà tí ètí ṣe mùsùlùmí ṣé níta ẹ fẹ́ ṣeun ńlá àfara mọ́ ni abẹ́ni tẹ̀ pé náà àwọn kan pé méjèèjì méjèèjì qillatul fiqh fi ddin àgbọ́yé tí ò péye nu nídìí ẹ̀sìn alákọ̀ọ́kọ́ ńlá àfẹ́ torí pé tá a bá ti fẹ́ gbogbo ẹni tẹ́ ẹ àfẹ́ they are just wasting their time their time so bẹ́ẹ̀ lọ́ọ́ ẹ̀ka gbẹ́sìn yìí torí pé bàtí táyà tó bá ní lọ́bàjá tẹ́ pé ni wọ́n ní ah, ẹ̀ bínú rẹ̀ ni àti pé wọ́n ti pè fundamentalist lẹ́yìn wọ̀nyí tó yẹ. So, yeah àmọ́ gbàtẹ́ bá ní ntẹ́ ẹ fẹ́ ṣe lọ́wọ́ àánú ẹ̀sùn so ibẹ̀ wàhálà bá wọn àfa àbí ọ̀bá wọn tò nídìí pé ẹ lágbájá tẹ pé ẹ̀yin náà ti ti lágbájá ńlẹ̀ fara mọ́ ntẹ́ ẹ fẹ́ lọ́wọ́ à bó ti tí ọba wa sọtọkẹ gbéra yín lọ bá àwọn ilé pé fẹ́ kí alukurani fún kálíkùn àgbégbá ọmọ bá a abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́n ṣé òun gbà pé tí wọ́n kí alukurani bẹ́ẹ̀ ó sì lè lápa ní ọgbà Islam <coughs> ẹnìkan ni ah òun gbà pé àdúrà tẹ̀yìn mùsùlùmí tẹ̀ bá ṣe ah nǹkan bẹ́ẹ̀ náà alukurani ah bí nǹkan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn náà wàá gbà gba Islam ó ní ẹ mú adé mọ́kànà jimá ah, ah, tí wọ́n bá dá tàlátà wọn ti mọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní kírun bì iná tàgẹ́lómi nìsín gbàtọ́ lọ Jerusalem ó yà lẹ́nu wàláì ó lẹ́nu ó rò pé gbogbo ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fẹ́mi mímọ́ ìgbà wọn gbọ́ tí gbogbo èèyàn ń sọ wọn kà kó wọn lọ bìkan ni wọn á ní qabla ad láàbùdá an yatawadda'a kullu wahidin minkum. kí ni wọ́n sọ wọ́n ní ká tó wọlé ẹ̀ sàlùwàlà. ìyá títí ẹnìkan ọ̀gbọ́dọ̀ báyọ̀ gbọ́ ilé o. wọ́n bá mú wọn lọ bí àlùwàlà sẹ́wọ̀n pé gbàtẹ́yìn sàlùwàlà ni wọ́n gbẹ́rẹ́ kí ni gbogbo lẹ́nu tí wọ́n máa ń rùn wọ́n máa yọnu wọ́n máa fímú. so kò burú. wọ́n bá kó wọn lọ bí àlùwàlà wọn wọ́n demonstrate ẹ̀ fún àwọn náà kọ́pì lọ́kọ́ àwọn Palestine yẹn ti mọ̀ pé gbogbo wọn náà ẹ̀ àwọn Nasara ni tí bá ń lọ picnic ni so wọ́n á kó wọn mọ́ṣáláṣí wọ́n ti sàlùwà látàn kálukọ́ yẹn náà fi lára ká méjì méjì tahiyatul masjid wọn náà bá dúró kọ́ lọ́wọ́ ọlọ ẹyin tó ti gan nígbà àkọ́kọ́ nù gbèsè ayé ọ̀tẹ̀ sami'a Allahu liman hamida <laughs> yóò máa wo tí lọ pé Allahu akbar wọ́n ti wọ́n kan asalaamu alaykum gbàtọ́ kàdé ó ní wàláyé tí bá ṣe káwọn ọmọ fàkóbá fún lọ síwájú ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù á àwọn ọba làwọn ó ti là ebi ń sọ ẹ bá ti ń gbọ́ náà ẹ bá ti ń gbọ́ náà etí wọn ò di so àìmọye tọ́lọ́ tó padà wá di mùsùlùmí ẹ wọ́n mọ̀ pé islam lọ́nà ọ̀wá ń tanra rẹ̀ jẹ torí kò fẹ́ mutí islam ò sì gbà ká mutí sá torí kò fẹ́ jẹlẹ́dẹ̀ islam ò sì gbà ká jẹlẹ́dẹ̀ sá wọ́n fẹ́ ṣe zina islam ò sì gbà ká ṣe zina so torí ẹ̀ kò ní lè gbà ètò wa ju gbogbo ẹ̀ lọ́ fẹ́ ṣẹbọ sọ́lọ̀ islam sì ṣe lè wọ̀ torí ẹ̀ wọ́n sọ pé ẹ́ bọ́tẹ́ eh, àwọn òfin yẹn ti pọ̀ jù ní kò burú níbo fẹ́ wà lìjẹ́ náà sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ torí ẹ̀ mọ́ṣáláṣí àyè àbọ̀wọ̀ ni kìí ṣe bí tá a lè máa kàn lábùkù tẹ́mọ̀ á gbé ọwọ́ amọ́rẹ̀ rẹ̀ kan wá wípé fẹ́ ṣe group studies ìwà wọnú mọ́ṣáláṣí ẹ̀ ṣe jáde sóde mo rò pé yé wa ẹ̀ ṣe jáde sóde kọjá pé bẹ́lẹ̀ ti lọ ṣe group study kí lẹ́yìn pé tutorial ẹ̀ wá kóra ẹ̀ wọnú mọ́ṣáláṣí pé kíni kí ló sọnù ẹ lọ wá kíláàsì kankan tí mo tutorial yín mọ́sálásí èsè bíi tẹ́ lọ gbé kẹfẹ́rí wá tẹ́ wá gbé tutorial torí ẹ̀ ọlọ́run bá pọ́n mọ́sálásí lé àwọn náà sì gbọ́dọ̀ pọ́n lé eléyìí jẹ́ ètò kan tí wàá balẹ̀ sí nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ká má gbà wọn láàyè àmọ́ tó bá jẹ́ pé abárígbá àǹfààní ń mọ́sálásí kan bẹ̀ nínú kẹjẹ kékeré ọwọ mọ́ṣáláṣí bí kò lóun fẹ́ gbọ́rọ̀ lọ nínú mọ́ṣáláṣí ló ń sì fẹ́ gbọ́ ṣàlàyé islam fún kọ́mọ bọ̀ kọ́mọ bọ̀ ká ṣàlàyé rẹ̀ fún báyọ̀ lọ́wọ́ bá lè ní kó gba islam ẹ̀kọ́ ń bẹnu mọ́ṣáláṣí níbi mọ́ṣáláṣí ṣe wà níbikíbi láyé wàláhì tó lè mú kékeré ọgbà islam mọ́ṣáláṣí làwọn ayé àwọn kí ni wọ́n dè máa rò yìí mọ́sálásí làwà yìí irú náà wọ́n so mókè pé kíni mọ́sálásí làwà yìí bò nílẹ̀ ẹlẹ́bẹ̀ẹ́ ṣe rí ẹ̀rí pé gbogbo ìtẹríba ìtẹríba ìtẹríba ni bóyá wọn náà rí ṣọ́ọ̀ṣì kan rí lọ́ọ̀kan ni o lọ́ọ̀kan kì í sì pọ̀ ọwọ́ bẹ́ẹ̀ o wàá rí bí wọ́n ṣe tú àwọn àga lọ àbí nu fíìmù ó rí tí wọ́n tú àga lọ tí wọ́n dára sí gbogbo kìíní yẹn pé kó lè bá a wà up to the level of expectation tirú àwọn èèyàn táwọn fẹ́ kó wọn wá torí ẹ̀ ló ṣe rí pé vip level eh, common man level subhanallah torí pé eléyẹn ni wọ́n attract customer tí ó fi pé yes this is the best place I should go pọ̀tù àwọn tí wọ́n kàn jókòó tí àga tí sùkàlẹ̀ fàyẹ̀ lásọ yá ẹ eh, àbí àwọn àga plastic tó lè dá yẹn no ẹ dákun tí wọ́n fìlì ríjọ́ kan wípé ó wù mí kí n máa kírun nu mọ́ṣáláṣí báyìí ju mọ́ṣáláṣí báyìí lọ torí rock tó wà bẹ́ẹ̀ masha allah masha allah yóò tún máa gbá yẹn lẹ́sẹ̀ sọ̀hún pé kí ni so ẹ rí i pé kò sí àbí torí tí wọ́n kọ́ sára ògiri lọ masha allah pé kí ni kí ni abẹ́ bí ṣe kọ́lá tó ti sọ jáde ni wọ́n pọ́ lẹ́nu mọ́ pé olódo irú yín náà lẹ́ mú wọn lọ́ mọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ọjọ́ lọ kọ́ mọ́ tí gbogbo eruku gbọ̀n sí ọ̀nà ọpọlọ ẹ̀rí pé bẹ́ẹ̀ ni Islam rí yàtọ̀ sí tiwọn lá ẹ̀rí pé gbogbo náwó gbogbo náwó gbogbo náwó láti fi rí pé yes torí ẹ ẹni tó bá jẹ́ kèfèrí tó bá gba Islam àkọ́kọ́ tí máa ń dé kí wọ́n tún ní àlékún ìmánì nígbà tó bá wọ mọ́ṣáláṣí Allahu Akbar bẹ́ẹ̀ sì ń ṣe jẹ́sìn òdodo ẹ wo simplicity láyè tí wọ́n ti ń sin lọ ìmánì ró tún lágbára sí i bí a ṣe lè gbé làwọn ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ náà torí àdúpẹ́ fọlọ́ Islam wa ẹja mójútó dáadáa o ká mójútó ní gbogbo àkókò nítorí pé kò sẹ́nìkan nu wa tó mọ̀gbà tásìkò kó ń bọ̀ tí ẹ bá sì ń fẹ̀sìn ṣeré ó lè jẹ́ pé orí pàǹfin ṣeré ńlọ́wọ́ àti kó fi wá kú lọ ìyẹn bá kúkú kúkú ní kú kèfèrí kọ́lọ̀ má fi ṣàdánwò fún wa. ṣùgbọ́n tó bá mójútó ẹ̀sìn rẹ̀ ní gbogbo ògbà nínú gbogbo ògbà náà làkókò kú ń bọ̀. ìyẹn ṣe déédéé tọ́lọ́wọ́n bá ń fẹ́ fún wa ipe ká páyọ̀ òun ní pàápàá pípáyọ̀ òun ká sì má ṣe gbà láti kú àyàfi ní mùsùlùmí. ọlọ́wọ́n bá kó fèmí pẹ̀lú yín ṣe kò ń gẹ́ láti jẹ́ ọ̀kan nínú ẹni tí ìsìláàmù rẹ̀ yóò dáa tí ó sì máa sin ọlọ́run ọba wa dáadáa títí dọjọ́ kú rẹ̀ tí ẹ̀sìn yóò wá sí láǹfààní lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama tí ó tara rẹ̀ jọ́kan nínú ẹni tí ó wà aljanna subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa aleykum salaam. Thank you. alhamdulilayi àkọ́kọ́ ni Musulmi mùsùlùmí gbàdúrà nítorí pe eléyẹn ede àwọn nasara ni lẹ́yìn náà kò sí ti ń àdúrà Adua, adua lọ́wọ́ àkóso tó ń jàdúrà nítorí alhamdulilayi gbólóhùn yẹn gbólóhùn lárúbáwá ni àdúà àdúà ẹ̀rí pé mùsùlùmí tó sọ pé àdúà òun ló súnmọ́ ìpìlẹ̀ gbólóhùn yẹn pé àdúà àwa sọ pé kí ni àdúà ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn Paul sọ pé àdúrà wọ́n fẹ́ yorùbá láìsí kí wọ́n lè bá a pa origin. lárúbá rẹ̀ rẹ̀ pátápátá gbogbo ilé náà fi hàn án islam ló ti kọ́kọ́ síwájú ló síwájú dé ọ̀dọ̀ wa ń bí síwájú paul o wọ́n ní kẹ́ lo fún ìlọsíwájú bọ́ọ̀lù tẹ̀ ń gbá gbàtẹ́kẹ́ bọ́ọ̀lù lẹ́yìn so aslan. tẹ́bá fẹ́ dáhùn ìbéèrè yìí ọ̀rọ̀ tó wà mẹ́ pọ̀ gan wàláì torí ká fi ò béèrè. <coughs> ni rárá o rárá o rárá o kó gba islam tó bá ti gba ọlọ́run sì rọrùn fún wọ́n gan alára ọlọ́run ló sì rọrùn fún so lẹ́kùn rọrùn ó sì títì tó bá fi lè gba islam yóò rí i pé alhamdulillah yóò rọrùn fún láti máa lọ mọ́sálásí kí o naam aleykum wọ́n sáà lè ṣe rúkìá fẹ́ntì ìṣẹ̀mùsùn dáadáa tó bá pín máa ń sáré ẹ lè ṣe rúkìá fún kọ́ gbádùn lóṣù tó burú mọ́. àmọ́ yàtọ̀ sádùn àtẹ lọ sí fún pípọ́ rípo kó dọ̀gá yàtọ̀ sádùn àtẹ lọ sí fún pípọ́ do lórí orílẹ̀-èdè ẹ sàdúrà fún pípọ́ kó di gómìnà olùkọ́ yàtọ̀ sí rúkìá nù. náà by the time tí ọlọ́run bá gbàdúrà tó bá do lórí tí bá ń fi mú yín dárin ṣe ìpìlẹ̀ ìmọ̀ ẹsẹ̀ ń gbà náà bá mi. Now. tó jẹ́ mọ́sálásí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà gbogbo béèrè tẹ́ ẹ sí kọ̀ dájú ẹni bọ́yá wọn máa kéjì máa mẹ́ kọ̀ dájú ókè. Naam. Ṣé nǹkan tí wọ́n nù sọ́ọ̀sì lọ́wọ́? ta ló ní nǹkan yẹn sí chọ́ọ̀chì ló ní àbí àtọ́ ah, ó sì sọ pé wọ́n ó pé wọ́n lọ fẹ́ lọ tún nǹkan sínú chọ́ọ̀chì àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ̀tọ̀ náà kófin tọ́lọ́run ló ń béèrè kọ̀tọ̀ ẹ dúró ẹ jẹ́ kí n fún yín lápèjúwe kan <clears throat> ẹnìkan ṣiṣẹ́ dráìvà ó ní ètò jà lọ́dọ̀ tó ní kóun di stẹ́rìn kò sí tó kàn án pẹ̀lú iṣẹ́ táwọn ẹni tó ń gbé ń ṣe kò bá jẹ́sẹ́ rí kò bá jẹ́sẹ́ bú iṣẹ́ tó ń ojú ká mu lọ. ó wá ṣẹlẹ̀ pé àwọn ẹni tó ń ṣiṣẹ́ fún yẹn àwọn ẹni tó yẹ pé búrẹ́dì ni wọ́n ń ṣe ni wọ́n páàkì búrẹ́dì sí ẹ̀yìn pickup wọ́n ní bàbá ọ̀yá o ó sì sí mọ́tò at the end of the day búrẹ́dì tí wọ́n bá tàkù ọ̀pọ̀ kéré ni wọ́n ní kó máa gbé lọlé fáwọn ìyàwó àtọmọ rẹ̀ o sì ní kò sí tọkàn pẹ̀lú iṣẹ́ tí àwọn ẹni tó ní mọ́tò tó ń wà ń ṣe tí ẹni kan sáà di steering sọ yẹ kó gba búrẹ́dì sọ̀rọ̀ kó oṣù tiẹ̀ lọ́yẹ kó gbà all the same thing àwọn ẹni tó ń wa mọ́tò fún wọ́n jẹ́ dánàdánà wọ́n ló gbé wọn lọ bí tí wọ́n ti dánà tí wọ́n bá sì dánà tán wọ́n kàn fọ́n signal ni ó tún wá kó wọn kò sì sí ń tọkàn wọ pẹ̀lú iṣẹ́ táwọn ẹni tó ń wọkọ̀ fún ṣe tí ẹni kíkọ wà wọ́n lọ kó sì wà wọ́n bọ̀ kó sì bá parí kọ̀ gbowó sẹ́ẹ̀ rẹ̀ wọ́n ti wá lọ sọ operation. So àwọn wọ àwọn abọ́njọ́ kan wọ́n bá kó sọ́wọ́ sí fún àwọn ọlọ́pàá wọ́n bá sì dáná sun gbogbo wọn bẹ̀ wọn àtiwọ́ náà ṣé wọ́n sọ pé bàbá dírẹ́fà o stẹ́rìn lọ́kàn wọn o kò sí tọ́kàn wọn pẹ̀lú pólì làwọn èèyàn ṣé wọ́n sọ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni bàbá tó fẹ́ lọ tún engine ṣe níbi tí wọ́n ti ń ṣẹbọ́ sọ̀lọ̀ wọ́n rò pé yé engine lèmi ń ṣe ń tèmi kọ̀kẹ́ wọn bá fi ríran fi kírun wọn bá sì fi ríran fi ṣẹbọ sọlọ síntọkàn mi ṣé kò síntọkàn síntọkàn pọ̀ mbẹ nítorí pé ti tààwánà alal ithmi wal udwan tó bá sì ṣe fáwọn tó fi sin lọ́wọ́ ó ti tààwánà alal birri wat taqwa ìwọ lọ́lọ́wọ́ á fẹ́ ká ṣe wa ta'awanu alal birri wat taqwa wa la ta'awanu alal ithmi wal udwan. وعليكم السلام kò sí ní tá fi máa nìsín kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ pèkè pé torí kó lè bá wa kírun kó bora rẹ̀ káwa fi khimar síbẹ̀ kó sì máa rìn káyé ń hòhò àbí òye ọ kí ló tún bá a sọ iṣẹ́ aka kọ́ máa rìn káyé ń hòhò wọ́n bá dé mọ́sálásí kó gbẹ́ wúwọ̀ kó sì wá tó bá tún kírun tó kó tún bọ̀ kọ́ bọ́ hòhò. irun òwúlò nù torí inna salata tanha anil fahsha'i wal gan mi máa rà gbé gan iye encourage wọn láti máa rìn òwò ni àkókò rí ètò àmà àwọ̀ mọ́sìkì bẹ́ẹ̀ akọ̀gbé ẹ́ sọ nítorí ẹ̀ kò sí gbogbo ntí ọba adájọ́ ẹ má máa béèrè ó ṣẹlẹ̀ pé bọ́ yá tó bá ṣẹlẹ̀ pé bọ́ yá kí ni a nítorí bá dájú ni ẹ máa béèrè sẹ́mi pé ọ̀sẹ̀lẹ̀ pé bọ́yá só ti ṣẹlẹ̀ bóyá ó sì ṣẹlẹ̀ kọ́ dá lójú ẹni tó bá dá lójú ni ó béèrè. Alaikum salaam. Alaikum salaam. sàárì ẹ̀ wà bẹ́ẹ̀ a bá sọ fún wọn pé kò yẹ kí sàárì ẹ̀ wà bẹ́ẹ̀ tí wọn bá gbọ́ yé ṣé ó tó lẹ́yìn kan láti má kí wọn mọ́ṣáláṣí. àkọ́kọ́ ni pé ìgbà tí èèyàn kú táwọn ẹlẹ́bọ lọ gbé sí i ṣé ẹ̀yin ò ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ kàn pé wá ń kírun sọ́dá yín lójú pé kìí sì ṣẹbọ fi ṣe wá ń kírun because kákàn máa pé wọ́n wá ń kírun kárì láì lórí rẹ̀ kò tó o nítorí pàápàá láwùjọ yorùbá yìí tẹ́ pé bí ṣe ń kírun náà ní tún ṣe bọ́ bí ṣe ń kírun ní tún ṣe égún sọ bẹ́ẹ̀ ni ẹnìkan kú máa rí i pé máa kírun lẹ́ẹ̀kan sọ ma sọ pé ó kú làá bá sì múra la bá lọ síbi ilé rẹ̀ pé tọ̀ subhanallah ẹnìkan bá rọ wá bá gbà. ẹ jẹ́ káwọn máa gbé yín padà lọ kí ló dé ńgbà bá dé ọ̀run àmọ sọ tá a ti sàlù aláfa wá kírun torí ká máa tó bá kírun gan ibi títí máa dúró àdàmà níwájúwájú ni kódà nínú yíyọ ọlọ́ọ̀ni torí pé àwọn àbá tó máa tó bá pa adó kírun àbá tó máa sọ pé ń ta màmá ni pé máa wá kírun <laughs> gbàtà wa lọ tán. tí ó ń tì wá sálà ló wá subhanallah ìgbé táwọn gbọ́ ni pé ṣọ́ọ̀ṣì ló kú sí subhanallah nígbà tá a rẹ̀ ti ń ṣe tó lé koko chọ́ọ̀chì ni wọ́n gbé lọ ibẹ̀ ló kú sí láfẹ̀mọ́júmọ́ ẹ dákun torí tọ́lọ̀ ní ìsìlápèjúwe ẹnìkan ń sàárẹ̀ wọ́n á sọ fún àwọn aráalé rẹ̀ pé ẹ gbé mi lọ sí mosque ẹgbẹ́ kò sì ṣe mùsùlùmí ẹgbẹ́ mi lọ sí mosque ẹgbẹ́ mi lọ sí mosque torí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o tó yẹ pé at the last moment of his life Islam ọ̀ fà wá sí lọ́kàn ó lè ní ẹ máa gbóhùn lọ sí mosque àwọn kan ah orí ẹ dàrú ni ẹ gbé mi lọ sí mosque ibẹ̀ ni wòsàn wà àkókò ah, fẹ́ kó dìde wọn bá gbé wa kọ́nà àwọn àwọn akọ́ òní gbé wọlé lè dúró mẹ́ pé ìmáàmù àbí olórí ìjọ ńkọ́ torí olórí ìjọ làwọn mọ̀ so wọ́n bá lọ pe ìmáàmù wa ìmáàmù bá kí ló dé ah, arákùnrin wa sáré ara yẹn sì le gan wọ́n sì ní káwọn ọlọ́mọ fọwọ́ létò wọ́n sáré káwọn gbé òun wá sí mosque ìmáàmù wa sọ fún àwọn èèyàn kan ah, múnásábà pé sọ wọn lè gbé èèyàn wọ mọ́ṣáláṣí sẹ́mi pé sọ máàmà gbé wọ. so nítorí pé ńgbà yẹn ilẹ̀ nímú rẹ̀ ọmọ wò tẹ́lẹ̀ iná ńkọ́ munkasirun qalbuhu so wọn bá gbé àfa bá sọ fún àwọn akérò ẹ gbé ẹ gbé akérò kpókọ rẹ náà rí wọn ni Lucas sórí àárẹ̀ tí ń sọ yìí ọlọ́run bá ló ní ìwòsàn lọ́dọ̀ a sì lè bẹ kó fún ọ lálàáfíà ṣùgbọ́n ìwòsàn kan kọ́kọ́ ń bẹ tó kọ́kọ́ lóògùn rẹ̀ ní kíákíá báyìí òun náà ni pé ó di mùsùlùmí má di má di àfa ashadu أن لا إله إلا الله ashadu أن محمد رسول الله وأن عيسى عبد الله rasuluhu وكلمته ألقاها إلى ila maryam wa ruuxan min lọ́ba wí lọ́ba di mùsùlùmí ṣe ń tẹ́yọ̀ kọ́kọ́ sọ fún un àbẹ́ mọ̀ lọ wá gbóòbà tẹ́kọ̀ọ́ sọ fún un nítorí pé òun ní ìsinyìí báyìí ó tó súnmọ́ ni pé ó kú tọ́nà ọba bá sì fi yín là níbi àti wọná ẹ̀yin náà tún kú oríire tẹ bá sọ bẹ́ẹ̀ fún nígbà tẹ sọ bẹ́ẹ̀ fún tán ẹ máa ń bẹ lọ́wọ́ ọlọ́run dákú fún lálàáfíà ọlọ́run fún lálàáfíà kọ pé kò jìnnà lọ́ba kú ó ṣoríire àbí ó ṣoríire kọ́dà àwọn ọba àgbẹ̀ kan lọ sí sínú ṣọ́ọ̀ṣì tó ń ti ṣoríire tiẹ̀ wọ́n máa gbé mùsùlùmí náà lọ sí ṣọ́ọ̀ṣì kí lẹ́rù pààrọ̀ náà kọ́kọ́ sọ fún pé wàá gba Jésù nù gbèsè ayé tó o bá ti gba Jésù nù gbèsè ayé ó máa lọ ó gbìn èṣù ni sọ àwọn alálá tó súnmọ́ kí wọ́n kọ́kọ́ rọ ọ̀nù wọ́n rọ lágbo yìí ó mu ló bá kú ọ̀pá lórí ló bá kú ọ̀hún akutẹ akirun ṣé yóò ṣe láǹfààní wàláhì yóò sùn torí rẹ̀ àwọn èèyàn tí wọ́n bá wà ń tòsí ẹni tá a rẹ̀ ń ṣe ẹjẹ́ àmọ́ páyọ̀ lọ́hùn ọlọ́run bá ní fàárẹ̀ sí yẹn ó ní fúnni lálàáfíà ẹ má ti torí pààrẹ̀ ń ṣèyàn kẹ́ wá gbé lọ síbi orí ibú o nítorí pé tó bá jẹ́ pé wòsàn bá ń bẹ́ńbẹ́ sọ yẹ kó kú kò kúkú yẹ kó kú ó sì ti kú ó ti lọ ẹ wá wà kóbá ńlá àkóbá láéláé irú rẹ̀ lọ́wọ́ nù hadith pé yóò ti máa ṣiṣẹ́ ọmọ alìjánà tí ó kù díẹ̀ báyìí tí ó fi wà alìjánà àkọọ́lẹ̀ ọba borí rẹ̀ yóò wín ni ẹ̀ yóò bá ṣe ọmọ náà yóò bá ṣe wọ̀ náà ọlọ́mọ sàwálọ́ ọmọ náà subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت